Foreign Service Institute, Yoruba Basic Course, Unit 13. Basic Dialogue, Dialogue for Learning. Ebi. Ebi. Pa. Pa. Pami. Pami. Mpami. Mpami. Ebi mpami. ebi ń pa mí jẹ jẹ àárọ̀ ni àárọ̀ ni láàárọ̀ ni láàárọ̀ ni jẹun jẹun. jẹun láàárọ̀ ni jẹun láàárọ̀ ni o jẹun láàárọ̀ ni o jẹun láàárọ̀ ni jẹun jẹun mo jẹun mo jẹun jẹ jẹ ló jẹ́ ló jẹ́ kí ló jẹ́ kí ló jẹ́ iṣu iṣu jẹ́ṣu jẹ́ṣu mo jẹ́ṣu mo jẹ́ṣu mú mú sùúrù sùúrù sí sí díẹ̀ sí díẹ̀ sí sùúrù díẹ̀ sí sùúrù díẹ̀ sí mú sùúrù díẹ̀ sí. Si. muso